نعم eh, ẹkùnkùn wọn náà mọ̀dínàdínàdín àbíkẹ́ ẹkùn fábẹ̀ wá sí olùbà fún olùbà fókùn àbí ìrà ní àbí kìkí ń jẹ́ ìgbàdàn èyí ló wà lọ́wọ́ rẹ̀ yìí sí ìsàdùn wà bá ò analysis thousand dollars àti ìgbàra owó lánàá ọgbó lánàá mọ́ ọlọ́run fọ́n sùúrù bẹ̀rẹ̀ owó èdè ń ju alájì lápò láti là wọn wọn ń sáwọn kù ọlọ́run fàánù wa ọlọ́run fàánù wa alábàárkà نعم كما كان في تعليق لأقبة من التاريخ من بين وفاة الرسول إلى مصر حسين رضي الله عنه سنة 61 ìtìtógùn ah, díẹ̀ láti pàṣíwò ti pa sẹ́dìnà tí láti commission society tí pa sẹ́dìnà hussein ọmọ sẹ́dìnà ali radiyallahu anhu ah, ìdàní à ń kà lọ́wọ́ tọ́ta ń kà lọ́wọ́ gan lọ́n pa hassan ọmọ hussein ọmọ ali ní kọ̀rọ̀ nípa hassan ọmọ ali radiyallahu anhu ni à ń pé page one thirty seven náà ti bẹ̀rẹ̀ mímú nígbà tí mo ṣe one thirty seven ni. Eh? ẹ́ one thirty nine abẹ̀rẹ̀ kààrọ̀ nípa afẹ́ ni àbí náà mọ́ta sáré nípa afẹ́ ni àbí náà المبعث الثاني رسالة أقوالات كفر القوى بيعة الحسن للحسن رضي الله عنه بخلافة تبيعها في سيدنا حسن أما علي ما في وقت عبارة علي وراء عدته هو حسن ولو ذيك باي تبيعها في حسن بعد مكتل علي رضي الله عنه ثم في وقت سيدنا علي رضي الله عنه وعرضاه وقالوا يرسي بايع آل كوفة أسد ابن علي أمراء دوية أمراء كوفة واسمو بايع فقدنا أسد يقولنا لك بح إنه ماري وخرج بعد أن تدلقوا بها إلى كوفة من كوفة إلى الشام لما كنت دويتها بيس مقعد دي وأقبلها قال سيدنا معاوية سيدنا معاوية عن الشام لأنهم إلى الآن لم ينزلوا عن طاعة أمير المؤمنين علي بن أبي طالب راهو العشام أو سيد باتي أمير المؤمنين سيدنا علي هو سيد سيد بن عمال معاوية نشرون وصوا سكني وعافية لبعون حسن بن علي يصالح معاوية يستمع الأمر مؤمن مسلمين àníyàn rẹ̀ tí lọ sí sáàmù ní kúrò fún àwíyà wọ́n ti sílò wọ́n musulmi ìgbà pàtó yíká ní sí ti ní lọ́tí sáàrí tí wọ́n lọ́tí kò bá mú ó dé ìgbàhọ̀ ọ̀rọ̀ fún ẹbí sílám ti pé ọmọ yìí o ọmọ ńlá ni ọlọ́run ti kọ́ parí ìjà láàrin àwọn ẹjọ́ musulmi méjì ẹgbẹ́ ẹ̀kọ́ ni ìbísẹ̀ náà ló gbé mu gbóngbálógbé akó ní kúfà nípa wọn wà lọ sí sáàmù níbi tí náà wà هذا الذي يسلوه خرج عسل من ابن علي وفي نيته يسلوه حين عفن أبدا كون من كوفة في شام عني أنا يكون يسلوه وكان لا يحب الكتاب فجع فجع طول بل إن حسن كان معرضا لخروج علي بن أبي تالي بكتال آل الشام بل إن حسن أبدا بارك لجأ يسي فقط بقوية لجأ ويفجع معارضا يعني اتقوا اتقوا كبارا وبا ويكال رجع ويفجع له وكان من علامات إرادته للسره أنه عزل قيس بن سعد ابن عبادة ابن عن قيادة وجعل قيادة عبد الله بن عباس رضي الله عنه تبارك تعالى عنهما إنه علامة سيدنا حسن ابن قيس الوفاه ọyọ gọ́ọ̀nà kais bin saad ma ọ̀bádà ní aṣíwájú ọ́fíìsì ibn abdullahi bin abbas jọ sọ nípa sọ̀rọ̀ orí kaisi ọ̀rọ̀ rẹ̀ nílé nǹkan ìgbà ọkọ̀ gọ́ọ̀nà wa abdullahi bin abbas ọ̀rọ̀ tẹ wáàzì ni ìṣẹ̀lẹ̀ gọ́ọ̀nà عن عسن نصري رحمه الله أفعوا قال لما سار حسن ابن علي الى معاوية بكتائب انتي حسن ميراك ميراكلو اوامد حيوري اولو لبدا معاوية قال عمر بن عاص لمعاوية مو سيدنا عسن ما تقول له ايه قال عمر بن عاص عمر بن عاص كما سيقول معاوية ايتي ارى كثيرة لا تولى اتا تدبر اخره àwọn battalion tí yàtàn kó mọ̀ yìí kí tí kó sí òmìfà wọ́n ní kí wọ́n pọ̀ mí tí ìrí parí wọn mo ti tí ìrí parí wọn kára afin bukari rahima allah wọ́n wá pé lakad samitu ababakar yakol mo gbọ́ sinna afin bakar pé mo gbọ́ tí sinna abakar rọ̀dí ọ̀bá abakar ta bí ọ̀rọ̀ sọ pé bẹ́ẹ̀nà máa rọ̀ sọ́kúnlám yàtúbò ìdá àtàn pé mo gbọ́ pé ànábì sẹ́lám ní ìsẹ́kúgbà lọ́wọ́ حتى الوعب عن بيديك الخطبة فقال النبي صلى الله عليه وسلم ابني هذا أمانيه سيد أمان لاني أكبر جون لاني لعل الله أن يصلح به بين فئتين من المسلمين الله أبو في ثاني جال نعم يا مولد المسلمين دي فلنا ميرو كما جال أسوك أنت من لك أمام ميرو كما جال وعن الزهري قال نمزل أرسل معاوية إلى حسن سجنا حكم في أسفلها حكم في ما تريد فهو لك الله أكبر هذا معاوية قصد نوع فجاء هو عمل تعيدون هو استمتع هو استنس عليه هو تجد سيدنا حسن في حسن طبعا بانسي وصله بتساير الرديف يمكن البلان تقوين ودي ودي أسعيري ودي تعيدون أسعيري أستمتع كل أسعيري ti asan gbogbo kansu kọsùmí tó kí n kúrò lórí gan kọsùmí pé kó lórí ó di gbogbo tó wọn fẹ́ kọsùmí Allahu akbar wọ́n ní kí ni wọ́n ní ọ́tù fi ma torí ìdò ọ̀húwà náà gbogbo agbègbè fún ti ẹni ìkára amru bin as قال معاوية لا قال معاوية قال زول وكان خير الرجلين آه، معاوية أنت وقفتكم تدع زهر ضد بيو عمامي أمر بن عاصله أنا رسلك يا أبا عبد الله أبا عبد الله تسلوه تسلوه أرأيه سجع فإنك لا تخلص من فتنة هؤلاء حتى يقتل أحدكم من أهل الشعب ọgbọ́n abá kí bá sọ ìyá mẹ́rin máa wíyà ní experience wọ́n máa pe ọmọ ọmọ àníbì ìdíjọ́lá sábà ní afẹ́ bá sọ ìyá iye tí bá pa nínú àwọn ará kó fàtàn bá sàmì iye wọn lápá nínú ará sàm náà sáwọn tó bí jẹ ní ilẹ̀ wọ́n tó ń jẹ ààrẹ mímẹ́ ẹ̀ka máa bá wọn jà mú sùúrù ẹ̀ tí wọ́n wà náà káwọn náà wá wọ́n máa ìfẹ́ àníbì sàrẹ̀sẹ́lẹ̀ kò ní mú àwọn èèyàn dé ogun ti sàtàn ìmọ̀ bọ́rọ̀ tó ẹgbẹ́ bá àjàfà mọ̀ pé iye tó bá pánú àwọn tó tàwọn ẹgbẹ́ lọ́pàánú àwọn ará ṣíkà àgá náà ń ará òkú tó wí ọ̀rọ̀ ẹ̀dàbí ọ̀rọ̀ Jonathan tó wọ́n gbìdì Jonathan nígbà wọn sọ pé kọ́mọ̀ gbìdì wàlẹ̀ onírárá o ó jẹ́ kẹfìrí tó yẹ ó gbúrò nǹkan tó yáyì ó ní kí ni kẹsàn ó gbọ́ olójẹ́jú kọ́mọ̀ jòyè lọ àwọn ìtàwọn èèyàn rẹ̀ fẹ́ ni kí ẹ díẹ̀ dàrú ni wọ́n wọ́ ẹ̀fẹ́ ẹni ohun tí anáǹsì bò sẹ́ni àdúgbò tí Buhari àyíbẹ̀ ẹ̀kọ́ ni èyí ń rẹ́kọ̀dì kẹ́mi rẹ́kọ̀dì kẹ́mi bí kẹ́tí sí na Muawiya náà wá wí ni ẹ̀rọ tó wí ọ̀rọ̀ ẹbí tó yá ètò ó ní iná kìlá tó kọlù sí mi kìlá àwòlà ó ní lílé àkóńbi tàwọn eléyìí ká yóò ká ló bá àgbẹ̀ òun bí káàlì sàm àfi bí kí wọ́n pa iye wọn láàrin àwọn ará sàm náà ma khairul hayat bá فلا نفع أن يجب أن يجني لي وما خير الحياة دون ذلك شكرا يا لو كلا نفع أن يجب في ذلك تعليس أن يجب نفع يا لو الله أكبر قضي وإني والله لا أقتل حتى لا عدل من القتال بدا قل والله في نجاو إن معاوية إن نجا بما في طلعت من جعلكم وإني والله لا أقاتل والله من يجع لا, لا عدد من القتال بدا إذا قلت كل عصر شيء آه كل من واجه باقي ما تواجه الله أكبر والتقى معاوية بحسن بعد ذلك إن معاوية نوالي بطل عسن لينا نازل حسن عن ابن علي بمعاوية بخلافة وأصبع معاوية أمير المؤمنين ثم هذا اليوم عام عام عن الجماعة الله أكبر إنه عقد نجدقه إن عسن وأنه يدوكم أو يعمو يدوكم وما يجبروا له واتلقى واتقى معاوية بعسن بعد ذلك منا ليمنا نازل عسن بن علي لمعاوية بالخلافة خليفهم فعذب معاوية أمير المؤمنين معاوية وجه أمير المؤمنين سمي هذا العام وان كبيني عام الجماعة او دون جماعة ما مش بدون بلا وجع قد توقنا ننسي وكان حكم حسن لمدة ستة اشهر جيت ان حسن لولو لولوي وجاء اسمه بكري بكري له في وجوه سيدنا معاوية قولهم بواكيوة سيدنا معاوية في دي عمير مؤمنين سياتكما قسدما الفصل السادس أبي خلافة أمير المؤمنين معاوية بن أبي سالم ولو أفعل كالوريج قل له بقى بشنت يسلم وعلى المؤمنين láti 1940 láti ìmúlé 1940 láti yẹ 41 years after hijira yẹn ọwọ́ bá di 60 years after hijira almost 50 years lónà lórí yìí ẹni خلافة أمير المؤمنين معاوية بن أبي سفيان رضي الله عنه من سنة واحد واربعين الى سنة ستين الهجري ولن قبعك كابي كابي دوباني دوباني bá ń kọlọ̀ ẹ̀ pé gbogbo ẹ̀ inú agbo olé kanáà gbogbo ẹ̀ tí lọ́dì kanáà tí wọ́n àti máa bí bàbá ìsinú àti ma'áwíà àti ànẹ́bì sọ́dán àti asan àti alí gbogbo wọn bàbá wọn kankan náà ni bàbá kẹrin bàbá bàbá ìgbà ilé kẹrin onímọ̀ ya dára gàdùnà sí yẹn yẹ ó dára gàdùnà rí pé màáwí àbúbà rẹ jẹ́ Abu Sufyan Abu Sufyan bàbá rẹ jẹ́ Harb Harb bàbá rẹ jẹ́ Umayya Umayya bàbá rẹ jẹ́ Abdushams Abdushams ti bí ẹ̀rọ Hussein ẹ̀jẹ̀ Hassan Hussein jẹ́ Hussein bàbá jẹ́ Ali aliyu bukanjẹ́ abu talib abdul bukanjẹ́ abdul mutalib abdulmadu bukanjẹ́ hashim hashim ni abdulmanaf yẹn náà dúró náà ẹ̀bùn abdulmanaf gbogbo ti yọ láti yẹ wa ṣùgbọ́n lọ kúkú àwọn tí wọ́n láàrin tí wọ́n kọjá wa ṣe ìtàn mẹ́jọ alẹ́ ṣe ìtàn ọlọ́ba سبحانك اللهم وبحمدك لا اله الا انت نستغفرك ونتوب اليك نعم nígbà tí ẹgbùgbogbo tí lọ́wọ́ àfàfà Yusuf lẹ́sẹ̀ rẹ̀ عثمان مفان بن علي خميس محمد عبد القدس بن عبد الله ساري wọ́n tẹ́rẹ̀ láti gbogbo ìjọ títà òyìnbó sí àwọn akẹ́gbẹ́ wọ̀nyí tí ẹ bá ń gbọ́ ọmọ àwẹ́ àgbà mi kí ẹ̀kọ́ ẹni tí mọ̀ sí dáadáa inú mọ̀ èyí tẹ̀lé ó di wa àwọn ẹni bá ń gbọ́ ọkọ̀ sí nàmà àwọn sábàbà ìta pẹ̀lú ọ̀tọ̀ sí nàmà Islam ẹnì kan máa àwọn sàkọ́mọ́ mọ́ sọ pé ẹni tó dáa jù láwọn ẹ̀yìn àwọn khalifa mẹ́rin ni Umar bin Abdulaziz Umar bin Abdulaziz ẹ̀yìn alẹ́ bákan náà wọn sàkọ́mọ́ wọ́n bí lọ pé láàrin Muawiya àti Umar bin Abdulaziz tọ́lọ́ dáa jù lọ rẹ̀ láàrin Muawiya àti Umar bin Abdulaziz tọ́lọ́ dáa jù lọ ẹ̀sìn màáwẹ̀ fi ń wù ìgbógun fún ìgbógun bọ́lá ní ìsìlẹ̀ pátákó rẹ̀ ó ju ọmọbìnrin aláàzù jùlọ pátákó ẹ̀sìn rẹ̀ káàkiri àlẹ́ ìsìlẹ̀ náà tó kọ́ kálẹ̀ ní wọ́n fi wé tábì ọkùnrin kẹlẹ́gbà mọ́ gíláàfù wọn bẹ́ẹ̀ ni ọmọbìnrin aziz àwọn ènìyàn fi ní wọ́n la àlífẹ́tọ̀ ààbìl ọmọbìnrin abdulaziz ọmọbìnrin khattab jẹ́ tó náà tàbí àjẹ́ kẹlífà ah, kí ló fi wẹ́ra wọn kí ló fi wẹ́ra wọn mo fi máa wí àtàbí àní ìsẹ́lẹ̀ káàkiri rọ̀sẹ̀lẹ̀ àmínú àní ìsẹ́lẹ̀ lórí wáyé àwọn tàbí trọ́ọ̀t ní gbogbo ọkọ̀ wáyé kalẹ̀ àwọn tàbí trọ́ọ̀t ní yẹn ó ní yé mo lè lọ nìyẹn lọ́wọ́ sábà fọ́rọ́ yìí wọn mo sọ pé ọ̀rọ̀ ti sọ kò sí ó ń tàn kò sí ó ń tàn ní wa ló kù ọ̀rọ̀ àdẹ́bí yẹn ó bára ṣẹ́dọ̀ ọ̀rọ̀ àbí àmì ìsẹ́lẹ̀ mọ́rọ̀ tábí kò dùgbò wá sí ọ̀rọ̀ ẹni èmi ní àmì ní àbádà dìmòdín ẹni àkídà ẹwà pẹ̀lú ilé ní àkídà wa nípa alùsùnà àkídà alùsùnà ọ̀jọ̀mọ́ nípa àwọn sọ̀hábà ní lábẹ́gẹ́ ní ìpínlẹ̀ mùsùlùm ọ̀rọ̀ àmì ó di ẹyìn wallahu ta'ala alam náà al-ilmu ma qala Allah wa qala rasul wa qala sahaba ìjọba mi kàwí mu al-ilmu ìjọba tó ní ìmọ̀ ma qala Allah ìjọba wáwí wa qala rasul wa qala sahaba ó di ẹkùn báyìí ودي يقول والله تعالى عالم ودع كده ودع هذا من القرآن ها كده ودع في القرآن أفاني على علم ما قال الله وقال الرسول وقال الصحابة وعصبه لك هذا واضي واقوى وانا على علم ما قال الله وقال الرسول وقال يا ما دليل على ذلك برهان ترى قبيري يقول يعني كلمة جواني كلام ثاني مني كل رواح قولي دلوقتي كده في ما قال الله وقال رسوله وقال صحابه ها كل القران بدون صوم وقصا وقصا انا كنت عند السنه لكن السنه انا وسيم وسيم وسيم وسيم وسيم وسيم وسيم وسيم وسيم وسيم وسيم وسيم وسيم الرسول انتم بقى تتذكروا عن النبي من بال ما تبين له الهدى ما ترى يده واتبع غير السبيل كيف أكتب السبيل أو الصحابي أو المؤمنين خذ إيه رب إيه لقد رضي الله عن المؤمنين كذي يبايعونك لا تتجارة خلاص فكر ما يشيك فكر ما يشيك ما يشيك فكر ما يشيك إذا قرأوا يجب ما يشيك بكروزين يتحقوه فكر ما يشيك هذا بقى بازل فكر ما يشيك ló ti fẹ́ wá sùn lọ kí ni náà nù kẹrọdín ọgbọ́n ní kẹrọdín tí ó ti sun àti ká wọ́ọ̀mù ẹ̀ náà ọwọ́ rí àbáyé pé nípa kọ̀ǹtólà àti pọ́blẹ́m sí kọ̀ǹtólà ògbé ní wọ́ndì yóò sì lọ ní ṣẹlẹ̀ wọ́ọ̀mù ẹ̀ máa ti yẹ ní wọ́n ti tẹ́kìtì rọ́sọ́ọ̀lù ẹni tó bá takò ọ̀rọ̀ ànẹ́bì mímbàlì máa tẹ̀lé lọ́la ó dà nígbà tó tẹ̀lé ayọ̀rọ̀ fún kí gbọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ rẹ̀ ṣẹ̀tọ́ntẹ̀ lójú ọ̀nà mi àti gbogbo àwọn sọ̀hábà ó di ẹ̀yẹ́ láti nú àsúnà ńkọ́ ọ̀hán láti nú súnà ńkọ́ ẹ̀hán ilé yóò lè rárá díẹ̀ ẹ̀hán alẹ́gbẹ̀ẹ́ sí mẹ́tọ́ ara àwọn kọ́lẹ̀ fara àtìlẹ́yìn ما انا عليه واصحابي وصحابي ما انا عليه واصحابي اي ما يبقى اي ما يبقى شيء انا مزافر ايوه لوبا انا كنت عنوه نعم

نعم وعليكم السلام بالله سيدنا معاوية سيدنا معاوية سيدنا معاوية قرب من الواقع المدينة سيدنا عالي دكتور مدينة يقولوا جبالة في كوفة máa sọ pé ẹ̀gbọ́n bí nàìjíríà bí wèé fìhìn nàìjíríà tó ti fi kókó ó di nàìjíríà bí nàìjíríà bí nàìjíríà bí sàwọ́dí ilẹ̀ ẹ̀ rí so nígbà tí president wà ní ìkó gbogbo àti àbújá kí lọ́pàá gbogbo ara àbújá ó ti kó yẹn mọ́ra gbogbo àti sáwọ́sáwọ́ tó ń bá bẹ́ wọlé àti wọlé ogun omi ilẹ̀ kò jìnà sáwọn kọ́ńtì yìí ó lè lo àwọn kọ́ńtì yìí láti máa bá wa jà tó wá gbé nàìjíríà wọn ti wá sí ojú kọ́ńtà wá sí ní àbújá wọ́n wọ àbújá wọ́n àwọn ìjàmbá àbújá ó di níta àgbélọ àwọn àti àgbélọ fún ọkọ̀ lọ sí àbújá yẹn wọ́n á fi dà ní sùlẹ̀ yẹn ọba tó lórí ẹni ọjọ́ sùlẹ̀ imán ní ọjọ́ sùlẹ̀ ìjà yẹn ó di yẹ ó di rí rẹ̀ títí náà lè rí pé bí táwọn wà mẹ́dínà yẹn wà ní one side bí sọ́kọ́ sọ́kọ́ Osman Niger àwọn àgbò àtúntà títí àwọn ìlú tẹ́ kẹ̀kẹ́ bí kan kápítà ó di so bí tí sinna lè dúró nìyẹn ó fà ó di kúta ní sinna àtàndínlá ìṣẹ́nà màáwíyà òun dá àmà gọ́ọ̀nà sham tó bẹ̀rẹ̀ lọ ní ìdíkò sí ó di ẹgbà gbọ́ àwọn achievement àwọn achievement achievement àti islam ní ìṣẹ́nà màáwíyà ìdí ọlọ́kọ́ ìgbàgbọ́n lómi níbi ọlọ́kọ́ mu níbi fáwọn mùsùlùmí àwọn kan sí ìdíná máa ọ̀sán bọ́nà àǹfààní àmì ìṣẹ́nà màáwíyà ní màáwíyà orí omi sí ìdíná ni ó àwọn mùsùlùmí tí wọ́n jagun síbẹ̀ ìjọba torí omi mùjílà lọ́nà sí àwọn àwọn kìfìrí ọlọ́ni àwọn àbúgbẹ́ sí lórí omi láì sí ọmọ ìbùnà kọ̀tọ̀ ẹ̀nà sáàbí nàbí wọ́kọ̀t nígbà àwọn ẹgbẹ́ tí odò tí wọ́n rí kókò sí ọkọ̀ ojú omi nígbà ní gbogbo sáwọn gbọ́lọ́ ọmọ kan sáà tún lọ àwọn ní ìmọ̀lọ̀ kí wọn ní ìmọ̀lọ̀ ọ̀láwà nígbà ọgbẹ́ gbọ́ حسبي الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير انت ما بقول لي دي وكيل او دي ادي مين نعم انا كثير ما بيسمعون ده في اه ولي شنو الدنيا ولي ولي زبجا ولي زبجا او دي وعليكم السلام وعليكم السلام àmọ́ àwọn èèyàn kò tí ó lọ́dọ̀ sẹ́ẹ̀dì lẹ́tà sí i tó dà ó ti gbé ti àwa mi náà ń bẹ̀rù tó bóyá sọmọ. bẹ́ẹ̀ ni kí àmọ́ tí bá bọ̀ náà ni experience ni ó àmọ́ nǹkan bá bọ̀ náà ni ó di nǹkan tẹ́lẹ̀ gan ó di àwọn wọn kọ Kùránì kalẹ̀ àti ìmú àwọn tó kọ kalẹ̀ ó wọn kọ Kùránì kalẹ̀ ó yẹ Muawiya wà ní amínú rasulun ala wahyi amínú rasulun ala wahyi ni ti gbogbo wọn wà wa alaikum salam nípa àwọn ìgbà tí ẹnì kan tó kọ̀ olóògbé bá àwọn ẹ̀sìn jẹ́ ọmọ ìyá pẹ̀lú ìdílé kò bá òfin mímọ́ rí òsèlè òsì jẹ gbogbo kò ní jẹ nígbà yẹn òsèlè ọlẹ́nu ọ̀rọ̀ ńgbà yẹn obìnrin nígbà tó ṣe ní asan kúta àwọn ìṣẹ̀lẹ̀ bá òsèlè kó wá jẹ khalifa fún wọn kúmọ̀ kúmọ̀ kúmọ̀ ohun tí sí ní asan báyìí wọ́n ti ẹ̀rẹ̀ láwọn tí àyẹ kúmọ̀ sọ̀rọ̀ pa asan òsì ní àná ọmọ pẹ̀lú àwọn ẹ̀kọ́ òótọ́ tí wọ́n nífẹ̀ẹ́ ọmọ Fatima lórí ọmọ Fatima ní asan fún ẹ̀kọ́ wọ́n ti bèjì wọ́n ti Hussein ẹ̀sìn náà dáa ilé náà dáa àmọ́ eléyìí náà dá nǹkan dábí kí ni ó di èyí ilé tẹ̀sígìrẹ̀ tẹ̀sígìrẹ̀ ni bí kalamun kulayn hassan hussein tẹ̀sígìrì hassan ni ó di èyí ó di nìyẹn àwọn ṣíyà lọ́dọ̀ ṣíyà hussein ló gbájú lọ́dọ̀ tí wọn ó di èyí ó lọ́gbà kúrò àdúgbò kọ́mà mi yí ọmọ ńlá ni ibn haza sayyidun ọmọ mi yí yàtíwájú ni níbi àníbi sí ipa rẹ̀ bí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ṣe gúnmi ni ọjọ́ gúnmi tó bá sọ̀rọ̀ ń gbà mí yóò ní àwa ní tẹ́síkíà àwọn màlìkíà afá àti wa ní tẹ́síkíà ọdún ọlọ́run wa ó sọ̀rọ̀ àníbi sísẹ́lẹ̀ owó lẹ́nu bá wíyé wíyé ìgbà mo ti yé òní tẹ́síkíà ó ní eyín tó lọ nìyẹn ọlọ́run kó sọ̀rọ̀ wa. wàhálà ikú mu sẹ́lẹ̀ àbdùlá béèrè yìí ni wọ́n ní orúkọ àwọn fúnmù fáìlì láti Kaduna bíbá wọ́n ní eh, bàbá tó jẹ́ Christian tó wà lówó lọ́wọ́ ó wá kọ àwọn ọmọ rẹ̀ lẹ̀ látàrí pé àwọn ọmọ gba Islam ó wá kù díẹ̀ tí ó kù ó wá dárí di àwọn ọmọ yẹn kò sì fi bẹ́ẹ̀ òkú sílẹ̀ orí mi kò fi àwọn òbí lẹ̀ tó àwọn ọmọ yẹn lẹ̀ lẹ́ni tó sílẹ̀ nígbà tó kú tán pé ìbéèrè wọn bí ra ẹni pé àwọn ọmọ yìí gan kálíkà ọlọ́run ni wọ́n táwọn náà ń bò kàkà pé ṣé wọ́n pé ogun bàbá yẹn bó bá ṣe wù wọ́n ni nígbà tá mọ̀ pé wọ́n wà lẹ́tọ̀ọ́ sí ogun bàbá yìí pé wọ́n fi bó ṣe wù wọ́n ni àbí wọ́n fi ogun yìí sọ rẹ̀ tó lè ní pé àwọn gan ẹni tí kù kátà àtúnyẹ tó yẹ lọ́wọ́ ni wọ́n. mo wọ́n rẹ̀ gbàgbọ́ àwọn rówó wọ́n ìtí wá ní pé ní ogún àbí wọ́n ti lóńtì ogún wọ́n ti dùkú kẹsẹ̀rẹ́ nù wọ́n wà pé arówó rí ni wọ́n ti ẹ̀rọ lọ lójú àwọn ìjọba arówó le ó di ẹ́ ìjọba ìbá arówó ìgà nígbà kan pé bí wọ́n jagun nù ó di yé ànábì sinmi àtàlù láyé rẹ̀ sábì kan ní owó lọ gidi gan báwo kò fẹ́ ṣe sàárà o ẹnu fẹ́ gbóyè fún wọn ni máa ní nǹkan ọ̀rọ̀ yẹn àwọn ògbó olè máa fi àwọn ògbó kan ní báàgì ẹni tó bá bí báàgì ọ̀hún ní ẹni tó bá bí báàgì ẹ̀dí bí bí bí kàbí bí tó lè ọ̀rọ̀ àti pé àtàlọ́ ní báàgì yóò ọ̀hún ní tí àwọn ògbó máa fi ní ẹ̀kọ́ fọ́ọ̀kà ó máa rẹ̀ máa yazid ní mazid ní wàá rí báàgì bá mi nì àbáyé ti wọlé lọ́njẹ́ fi fowó yẹn lẹ́kọ̀ọ́ ẹni tó bá gbé ìjọ lẹ́yìn ló bá gbé owó yẹn ló bá gbé báàgì owó ti mọ̀ kó lọ́n bẹ̀. ní adúgbò báàgì yẹn agbẹ́ pẹ̀lú ẹ̀dùn àti wọn ni máa ìyá ka àròtù ya máa ìyá bẹ̀ mazid ayé ẹ̀zẹ̀ dàbí ló bí. amúdí láti sọ̀rọ̀ ní owó kan ẹ̀sìn náà kò kí wọ́n kú tẹ̀lé amúdí láti sọ̀rọ̀ fún mi. wọ́n ni wọ̀lá ìwọ kọ́ máa mo lórí fún gbowó yìí. lójú lẹ́mìn ní mo ti láníyàn tó gbogbo ẹ̀jọ̀ gbowó yìí òun àwọn ìrìn sàárà ajá mọ̀ ìrìn sàárà àmọ̀ sàárà tó ìrìn fẹ́ sí yìí àdúgbà tó ń bá kọ́ ọ̀dọ̀ àbúrò sàlẹ̀ àdúgbà wọn ni láti máa na wẹ́ ìta ya máa ní wọ́n lákàmá àhásá ya mọ̀ Yazid ẹ mú lọ àní ló tún fi yá ni ẹni tẹ́ ẹ̀rọ wọ́n mazid nígbò wọlé ní ó di so ó ní ẹ̀bá rí ní kìí mẹ́rin ó di àwọ́kọ̀ ẹni mẹ́rin fún mọ́kọ̀ àwọ́kọ̀ ẹ̀dọ̀ náà nà sí náà ni mo fẹ́rù so wọ́n gà mọ́ ẹgbẹ́ àti wọ́n kọ́rọ̀ òwe ni ẹgbẹ́ ọkọ̀ ẹgbẹ́ ọkọ̀ lọ́kọ́lọ́kọ́ mú láyọ́nṣẹ́ bọ́kọ̀ yóò kù ní láyọ́nṣẹ́ fún gbẹ̀kẹ̀rẹ̀ bẹ̀ ó dé àmọ́ wọn ojúgún àkọ́kọ́ wọn ojúgún bàbá yẹn ó di é wọ́n wọ́n gbọ́gbọ́n àríkọ́kọ́ ìfúnwọ́sùgbọ́wọ́n kò títí àmọ́kúnmọ́ kò é náà. ìbéèrè wọn lẹ́ẹ̀kejì ni pé ọkọ àti ìyàwó àrùn ọpọlọ dé sí ìyàwó yìí ó sì lè kọ́lẹ̀ àbí torí pé àrùn ọpọlọ ti dé ti kò lẹ́bà ti kọ́lẹ̀ mọ́ àmọ́ àrùn ọpọlọ tó dé ti náà ti ní àwọn ọ̀dọ́gbọ̀n yẹn ti ní èrò kó wọn kọ́lẹ̀. wọ́n kọ́lẹ̀ kó sànú ẹ̀ kọ́jú ẹ̀ ni. ṣé àwọn ọpọlọ yẹn tó láti kọ̀ fún ọkọ kí ti kó pé ọ̀rọ̀ àánú pé ó tó láti kọ̀ fún láti máa kọ́lẹ̀. ọ̀rọ̀ àánú wà ń bẹ̀ mùsùlùmí wá kára àwọn àánú wà ń bẹ̀ àwọn eléyìn náà làlú ìfi sànù rẹ̀ kò wọ́kọ̀ ó yẹ ká ní káàkọ̀ ọ̀rọ̀ anú mùsùlùmí àgbọ̀dọ̀ yọ̀rọ̀ anú kò lójú wọlọ́rọ̀ wa mo ní pé àwa mùsùlùmí ẹ̀ká máa jẹ́ pé ojú kò ti fọ́ nínú kù àwọn ọ̀pọ̀lọ̀ yọ àwọn ọ̀dọ́ pé ojú àmì ti fọ́ síta ní àgbọ̀dọ̀ sí báyìí nígbà gbogbo di alábẹ́ ilẹ̀ kókè ni àánú kóró kò mọ́fẹ̀ kó ní mísì mara wọn ni dandan ni kò ní àánú ìyàwó ẹ̀ lójú kò ní àánú àwọn ọmọ ẹ̀ lójú kò ní àwọn ọdún yẹn ọdún yẹn wallahu ta'ala a'lam ọlọ́mọ tó yìí wa subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk